وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو بعد السلام عليكم ورحمة الله وبركاته آه، آه، إليني حلقة أبي كان درس الثاني wọ́tàlàfún níbi ẹnikẹ́ ọgbọ̀n àti méjì nínú tíra al-usul al-thalatha wa adillatuha li sheikh islam muhammad bin abdul wahabi alayhi rahmatullah so níbi tí a kà lónìí sheikh ṣàlàyé fún wa pé qala al-musannif والناس إذا ماتوا يبعثون والدليل قوله تعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقوله تعالى والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا وبعد البعث محاسبون ومجزيون ومجزيون بعملهم والدليل قوله تعالى ولله ما في السماوات وما في الأرض ليجزي الذين أم أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى ومن كذب بالبعث كفر والدليل قوله تعالى زعم الذين كفروا زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير sheikh muhammad ibn abdulwahabi alayhi rahmatullah nígbà tí wọ́n bá tírà wọn yìí lọ tó di pé wọ́n wá sí ọwọ́ ìparí gẹ́gẹ́ bọ́n ṣe pé ní al-uthulu as-salatha adìpẹ́tà bá wo al-aslu alákọ̀ọ́kọ́ òun náà ni ma'rifatullah kí wọ́n mọ ọlọ́wọ́n ọba al kejì òun náà ni ma'rifatu islam wọ́n ní islam pẹ̀lú ẹ̀rí ẹ̀rí lẹ́kẹta òní ma'rifatu nabiyyina muhammadin sallallahu alaihi wasallam kí yóò máa nabi sallallahu alaihi wasallam ìyẹn ni tí yóò máa tẹ̀lé nípa ogun tó bá ní ṣe pẹ̀lú àlámọ̀rí ẹ̀sìn mùsùlùmí ṣéèkì wa ń tún fi kún nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa ikú anabi sallallahu alaihi wasallam pé ó ti di ẹni tí ó ti kú àmọ́ ẹ̀sìn rẹ̀ ó sì ṣẹ́kù ọlọ́run bá sì sọ ẹ̀sìn náà wọ́n tó fi tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ gbọ́ngbìn dẹ̀lkìyàmà ẹni pé tó ní ṣe pẹ̀lú àkídà àwọn mùsùlùmí náà ni wọ́n tún fi kó pé wan nasu idha matu yub'athun ipe àwọn ọmọ ènìyàn lẹ́yìn ìgbà tó bá kú tán ọlọ́wọ́n bó gun ní kálukú dìde o sílẹ̀ yìí ó jẹ́ nǹkan tí ó ń kálukú gbọ́dọ̀ ní ní ẹ̀mí kéèyàn ó di sáàdì sọ́kàn ipe bó ṣe lè kéèyàn pẹ́ láyé tó ó dára lójú kéèyàn bọ́ sọ́dọ̀ ọlọ́run níjọ́ kan èèyàn ó kù ẹni pé téèyàn bá sì kú ìtẹ́mi yẹn bá bọ́ hmm, àwọn nǹkan tí yóò ṣẹlẹ̀ èyí tí ó hàn sí wa èyí tí ó hàn sí wa gbogbo ẹni mùsùlùmí gbọdọ̀ nígbàgbọ́ sí o ara tó hàn sí wa òun náà ni pé wọ́n gbé wa sínú sàárè so a sì mọ̀ pé inú sàárè ni òun náà ni ààyè kan tó ṣe pé kìí ṣe ibi tó rọrùn rárá kódà láfojúrí gan ní àfojúwò kó pé wọ́n gbìyàn sínú rẹ̀ kìí ṣe nǹkan tí ó rọrùn rárá kàtẹ̀ tó wá sọ pé tí wọ́n bá tún wá jẹ ẹni tí iṣẹ́ ẹbú iṣẹ́ kẹfẹ́rí pẹ̀lú ọlọ́run iṣẹ́ ẹbọ pẹ̀lú ọlọ́run tí bá tún wá ń bẹ nínú ẹrù rẹ̀ kì í ṣe nǹkan tó rọrùn ní ordinary lè kéèyàn pé lásán kankan tìyàn mọ́nú kòtò ìdẹ̀ǹtà sí ká tó wá jẹ pé èèyàn wàá ṣe gbàgbọ́ ọ̀rọ̀ níbẹ̀ yàrá tó hàn sí wa lélẹ́yìí bákan ara tí ó hàn sí mùsùlùmí tí ó hàn sọ́mi ènìyàn òun náà ni àwọn màláíkà tó yẹ kí wọ́n wá bá mùsùlùmí tó ṣe pé wọ́n máa bí níbi rẹ̀ nípa pé kí lẹ́sìn rẹ̀ ta ọlọ́wọ́n bá rẹ̀ ta ni ànábì rẹ̀ sallallahu alaihi wasallam gbogbo àwọn kan inú wọn bí tó jẹ pọ́ mi ènìyàn yóò dáhùn ó gbọ́dọ̀ dáhùn tí ò bá dáhùn ó ti kó sínú wàhálà nù anabi sallallahu alaihi wasallam ó ní tó bá ń bi ẹni tó ń jẹ́ olùgbàgbọ́ òdodo tó bá bí tó bá bí pé ma rabbuk yóò dáhùn lóhùn pé Allahu rabbi peter ní olúwa ọba rẹ tó ń sin yóò sọ pọ́ lọ́wọ́ ọba ni bá tún bí pé wa ma nabiyyuk tani anabi rẹ so kọ́lá mi rè wáyà mi ni wọ́n gbé wá pé madha taqul fi hadha rajul kí ló fẹ́ sọ nípa arákùnrin yìí yẹn ni ká anabi sallallahu alaihi tó lọ́wọ́ bá rán sí ọ sẹ́ni tó bá jẹ́ pé mùsùlùmí òdodo yóò dá lóhùn pé huwa rasulullah wa nabiyyu wa rasulullah ní ojúṣe mi ni anábì tó wá fi ọ̀rọ̀ ẹ̀sìn hàn mí ni òun náà lẹ́nu tí mo ń tẹ̀lé rí ọ̀rọ̀ ẹ̀sìn eléyìí ló fi jẹ́ ìpèníjà ńláńlá nínú tó yẹ kí mùsùlùmí kó kíyèsí kó wo orú ẹ̀sìn tó ń sìn ǹjẹ́ tó wọ́n lè gbé dọ́dọ̀ ọlọ́run ọba ni tó wọ́n sì sọ fọ́lọ́n pé a ah, ẹ̀sìn rẹ ní ń sìn mi ní ẹlòmíì tí mò ń sìn àfiwọ́ ọlọ́run ọba so mùsùlùmí ní bùkátà kó wúra rẹ̀ àbí tí ó déwájú ọlọ́run ọba tó ṣe pé tí bá ti ń sọ pé àwọn ah, ọlọ́run nǹkan tí mo sìn ọ́ nì tọ́lọ́wọ́n sì mọ̀ sọ pé rọlọ́pa ẹni pé nínú sàárè gbogbo àwọn nǹkan yìí ni ó ṣẹlẹ̀ sí mùsùlùmí ẹ gbọ́dọ̀ nígbàgbọ́ sí ní tó hàn sí wa náà ni pé nínú sàárè yìí ìnira ń bẹ ń bẹ ìyà ọlọ́run ọba ń bẹ ń bẹ ẹlòmíín bẹ tó ṣe pé anabi sọ̀rọ̀ sọ́lá ṣàlàyé pé tó bá ti gbé sínú sàárè òun ni ilẹ̀ yóò ti bẹ̀rẹ̀ sí ní fún ọmọ pẹ́pẹ́pẹ́pẹ́ kọ́lá tó ṣe pé ẹ̀fọ́n ta ọ̀tún yóò sì bọ́ yóò fún débi pé yóò sì papọ̀ yóò rún jẹ́gẹ́ anabi sallallahu alayhi wa sallam wọn lẹ́nu táwọn mọ̀láyíká bá yọ sí tí wọ́n bá bí láwọn ìbéèrè rẹ̀ tó sì rí dáhùn yuthabbitu Allahu alladhina amanu fil qawli thabiti fil ayati dunya àwọn tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́wọ́n bó fi ẹsẹ̀ wọn rinlẹ̀ torí pé kí ni wọn ti rinlẹ̀ lórí àwọn gbólóhùn yẹn náà látàrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó tó mọ̀ sí pé ẹni tí ó bá nígbàgbọ́ tó sì ń ṣe pé ọlọ́run ọba nìkan oṣù lòun ń sìn nílé ayé tó bá di ọjọ́ gbé kìyàmù nínú sàárè tí wọ́n bá ti ń bí ipe ta lọ́lọ́run ọba rẹ ẹsẹ̀ kan ọmọ dáhùn ipe Allahu Rabbi àbẹ́ni tó ṣe pé wọ́n jẹ́ èèyàn rágbọ́nragbọ́n tó yẹ pé nǹkan kí nǹkan ní ṣe kí nílé ayé tó bá ti ń bí yọkàn mọ̀ sọ pé ha ní ọmọ ṣe kò ní ríbi dáhùn kò ní ríbi fún wọn létí wọn fún un ànábì wa gbogbo tí ń bẹ láyé ní ọmọ gbọ́hùn rẹ̀ àfi èèyàn àti àlìjànú nìkan ni ò ní gbọ́ anabi sallallahu alaihi wasallam ni àtọ́ bá ṣe pé èèyàn mi nìyẹn bá ń gbọ́ ìnira tí ò kú nínú sàárè ni kí a kọ́dà gbogbo yẹn náà sì dákú ẹ dákú ẹ sì ní gbádùn mọ́ sọmọ ọlọ́wọ́ subhanahu wa ta'ala kò jẹ́ kí àwọn ọmọ ènìyàn ká máa mọ tí máa ń ṣẹlẹ̀ sí òkú kọ́nà anabi sallallahu alaihi wasallam sọ fún wa pé tá a bá ti sin òkú tán lára ń tá a ṣe fún un wọn náà ní ká bẹ ọlọ́run ọba anábì máa ń sọ ike alọ́lọ́ra lè àkékùn àtẹ̀síbẹ́ẹ̀t pé ẹ bẹ̀rù ẹ bẹ̀rù ẹ ní pé ẹ máa bẹ ọlọ́run ọba kó máa ṣe ìfẹsẹ̀rinlẹ̀ fún òkú yín tó bá kú tẹ́ bá gbé kalẹ̀ sínú sàárè fàyínà olùhàn yusuf anábì ò ní pé torí pé kí ni bó ṣe wà yín ní ìsìta bá ti pẹ̀yìn dàtán àwọn mọ̀láìkò dé wọn mọ̀ wá bí níbi rẹ̀ ni so náà ni mùsùlùmí ó gbọ́dọ̀ mójútó ọ̀rọ̀ àlámọ̀rí rẹ̀ látàyé ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ kó mójútó kójú kọjọ́ òun lójú ṣùgbọ́n iná ara wọn fìtínà ti ń bẹ sàárè òun náà ni pé ìgbà náà la rí ọmọ ènìyàn bọ́mọ ènìyàn ṣé mọ́ bí tí ẹran òkú bi tí bá wú tẹran bá kú tí ó wú tí ó bẹ́ táwọn kòkòrò ó jẹ ẹgbẹ́ bẹ́ẹ̀ náà ni ó ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀dá mọ̀nìyàn lẹ́yìn ìgbà tọ́mọ ènìyàn bá wá jẹ tó tó pé gbogbo egun rẹ̀ jẹ tán ọlọ́run ọ̀rọ̀ àṣẹ nǹkan kan kù òun náà ń pè ní ọ̀rẹ́jùbọ̀ thanab òun náà ni egun kan tí wọ́n bẹ níbi gígérù òun lọ́lọ́wọ́ bá wa fi gbé ọmọ ènìyàn dìde so yẹn náà ni sheikh ń sọ pé wà náà wọ ìdámátú wípé àwọn ọmọ ènìyàn ìgbà tán bá kú tán yorùbá ẹ̀fún wọ́n gbé wọn dìde wọ́n dìde kódà Àìṣà radiyallahu anha àgbà tí ń ṣàlàyé kí bọ́lọ́wọ́n ṣe gbé wa dìde ó ní yub'ath kullu bani Adam ó ní wọ́n gbé gbọ́ ọmọ ẹ̀dá àwọn ànábì hufata urata lẹ́nu tó ṣe pé kò ní sí bàtà lẹ́sẹ̀ rẹ̀ lẹ́nu tó ṣe pé kò ní sí aṣọ kankan ní ara rẹ̀ ghurulan ní ẹni tó ṣe pé kò ní dá abẹ́ ẹni pé aládọ̀dọ̀ ìtumọ̀ ẹni pé báyìí ṣe máa ń bí ọmọ ọkùnrin kékeré òun tó ṣe pé abẹ́ rẹ̀ yóò sì jọlọjọlọ tí wọn ní ti kọlà fún un gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ń kálukú ṣe dojọ́ gbẹ̀ndà kìyàmà wọ́n ní anabi wa ní kama bada'na awwala khalqin nu'idu kí bá ṣe dá ọmọ ènìyàn nípìnlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ṣe ní kó yá dìde nínú sàárè rẹ̀ Allahu Akbar ilé iṣẹ́ nǹkan tó yẹ kí mùsùlùmí kó ronú kí ogun kàkàrí rè fìtínà làásìgbò tíyẹn ń bá kí mo fẹ́ ní mo fẹ́ dà tíyẹn ń bá kí ní ayé yìí ní ọgbẹ́ndẹ̀ kìyàmà ìtọ́lọ́mọ gbogbo ẹ̀yán yán náà ni ó di nǹkan tíyẹn gbàgbé tí ò ní wúlò mọ́ tí wàá ṣe pé nǹkan tí ó wúlò òun náà ni iṣẹ́ rẹ̀ yémánì iman ìgbàgbọ́ islam náà ni wà wúlò ní ọjọ́ yìí so ó ní pé mùsùlùmí aisha radiyallahu anha gbà tí anabi sọ̀rọ̀ sálàmù ń sọ̀rọ̀ yìí fún ike àwọn ènìyàn tó bá jẹ́ gbìnà kìyàmọ́ ọlọ́wọ́ gbóǹkálukú dìde yub'athun gbogbo wa dìde tó ṣe pé ọmọ ènìyàn wà ní òhò aisha radiyallahu anha wà ń bí anabi sallallahu alaihi wasallam pé a ipe yanzuru ba'duna ila ba'd yanzuru rajul ila al-mar'a sọ́kùnrin ni wọ́n máa wo obìnrin sáà ni máa wòrà báyìí ha anábì ni al'amru ashad kí ọ̀rọ̀ le ju pé ẹnìkan máa wo ẹnìkan lọ ẹni rí ju pé ẹnìkan wo ẹnìkan níjọ́ yìí sọ ni pé anábì sallallahu alaihi ó jẹ́ kó yé wa pí lára nǹkan tí ó ṣẹlẹ̀ ńjọ́ yẹn òun náà ni pé tán bá gbéyàn dìde òhò lọ́lọ́wọ́n bó gun kálukú dìde so bákan náà lára tọ́lọ́wọ́n tó fi gbọ́ mi ènìyàn dìde نعم الشيخ محمد بن عبد الوهاب عليه رحمة الله واني أو الدليل قوله تعالى واني ريوري تافي مقبي الله وبا يقبي ودي قبا شما يقبي شسي شيخ نينو تراي ونكي بقبولون كوكتبا تسوا أما أمو ريوريوا واني كي الله وبا قوله تعالى الله وبا من منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى wọ́n ni ọlọ́wọ́ bá ní minha khalaqnakum nínú lẹ̀ náà ni a ti dá ẹ̀yin ènìyàn wa fiha nu'idukum ibẹ̀ láti dá yín padà sí wa minha nukhrijukum taratan ukhra látinú lẹ̀ náà a tún àtúngbẹ̀yìn dìde ẹni pé ní ọjọ́ ọgbìn al-qiyamah àyà yìí ó ń ṣàlàyé bí tọ́lọ́wọ́ bá ti dá àwọn ẹ̀dá ènìyàn ni pé ẹ̀dá ènìyàn tọ́lọ́wọ́ bá ń darí sí níbi ipé òun dá wa láti bẹ̀ òun náà ni dídá nabi adam alayhi salatu wassalam tí olúwọ́ bá dá láti bí ẹrọ̀fọ̀ yẹ̀pẹ̀ yẹn ni pé inú lẹ́lẹ̀ láti dá yín yẹn ni pé ọlọ́wọ́ bá dá nabi adam torípa nabi sallallahu alaihi pé khalaqallahu adam min olúwa bá dá láti ibi ìpẹ́ náà ta bá ti ń gbẹ́nú al-Qur'an tó lọ́wọ́ bá ti ń ṣàlàyé pé mo dá ẹ̀yin èèyàn láti ibi ìpẹ́ kò kí ń ṣe àwa ẹ̀dá ìrọ̀lọ́wọ́ bá ń darí ọ̀rọ̀ sí bóyá ni pé Ọlọ́run bá ń dá wa padà sí ìpìnlẹ̀ wa tí ń jẹ́ Nabiyullahi Adam anábì Adam tó pọ̀ ní bàbá ńlá wa kíbi tí mo ti dánu Ọlọ́run wá ní wa fiha nu'idukum nínú yẹ̀pẹ̀yẹ́ náà ẹni pínú lẹ́lẹ̀ náà màá tún dá yín padà sí wa minha nukhrijukum taratan ukhra lẹ́lẹ̀kẹta ìtọ́wà tó ń gbé yín dìde láti inú lẹ́lẹ̀ yẹn náà náà ni pé ọlọ́wọ́ bá ń sọ pé òun ìgbéǹde tí ọlọ́wọ́ bá lóun gbé wa dìde so nǹkan tí ó lẹ́rù nínú al-Qur'an ni náà ni Sheikh Muhammad Abdul Wahhab ni wọ́n mú áyà yìí wá láti fi ṣẹ̀rí ẹ̀rí páwọn yẹn máa ń sọ wọ́n ní pé ti ń bẹ lẹ́yìn ẹ̀fà ojú èjì lọ bó ṣe rí gangan nìyẹn o bẹ́ẹ̀ náà ni ti ń bẹ lẹ́yìn ikú ojú ikú ẹni pé lẹ́yìn ikú àwọn kan mẹ́ tún pọ̀ rẹ̀kẹtẹ náà ni Abubakar Siddiq radiyallahu anhu inú Uthman ibn Affan Uthman ibn Affan àwọn èèyàn wọ́n ti ṣàkíyèsí rẹ̀ tó yẹ pọ́n ní khalifa ẹlẹ́kẹrin wọ́n ti ṣe àkíyèsí rẹ̀ wípé gbogbo wa tó bá ti di kí wọ́n ń gbé èèyàn wọ́n ń gbọ́ pé èèyàn kú wọ́n ń wẹ̀ bó ṣe lè wò omi ẹbọ́ lójú rẹ̀ kò sí bí ikú yàn ṣe lágbára tó àmọ́gbà tó bá di pé wọ́n ń gbìyàn sínú sàárè ìgbà yẹn náà ni Uthman ibn Affan yóò wá máa sunkún yóò sunkún débi pé gbogbo irúgbọ́n rẹ̀ omi ojú ó sì máa kán láti bẹ̀ àwọn èèyàn ti wá lákìísí lára Uthman ibn Affan níjọ́kọ̀lẹ̀ nìkan wá bí pé kí ló dé tó jẹ́ kí gbogbo ìgbà tí wọ́n bá ń bóyá ní pínpà tán bá ń gbé sínú sàárè náà ni wọ́n máa ń sunkún òkú tó bá kú wọ́n wá níbẹ̀ ni ẹkún tó wọ́n máa ń sun òun ni pé ààyè inú sàárè yìí òun ni yíya awọ́lọ́ manzilin òun là kọ́kọ́ ibùsọ̀kalẹ̀ wíká ní bus stop tó ikọ́ mi ènìyàn kọ́kọ́ sọ̀kalẹ̀ sí kó tó di pé yọ wọ alkiyama òun ni àkọ́kọ́ bus stop alkiyama wọ́n wá ní tó bá ṣe pé ààyè yẹn bá ti dáa a jẹ́ pé alkiyama ọ̀dànù ẹnikẹ́ni tí sàárè rẹ̀ bá dáa ayẹ́kẹ́ alkiyama rẹ̀ ọ̀dá ẹni tó bá yẹ́kọ́ sáré rẹ̀ bá burú ayẹ́kẹ́ alkiyama ma burú fún so náà ni pé lára nǹkan tí ó ṣẹlẹ̀ nínú ìtàbà sọ pé algbéǹdì alkiyama gbéǹdì alkiyama àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ àbí lẹ́yìn pé yẹn bá kú tán ó ju ikú lọ o tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú ó ju ikú lọ so bákan náà tó bá tán wá di ọjọ́ gbéǹdì alkiyama tí sheikh ń sálàyé fún ẹni pé sheikh wọn abdullahi rahmatullah tí wọ́n sálàyé fún wa àwọn oríṣiríṣi hadith náà lọ́wọ́ nínú hadith Jabir ibn Abdullah anábì ń sọ fún wa pé tó bá dé ní ọjọ́ yìí oògùn yóò mú àwọn èèyàn ní mọ̀ tó ṣe pé kìí ṣe díẹ̀ sọ ní ẹlòmíì oògùn rẹ̀ yóò mú dé ibi kókó ẹsẹ̀ rẹ̀ ẹlòmíì oògùn rẹ̀ yóò mú dé ikùn rẹ̀ ẹlòmíì mu rẹ̀ yóò mú oògùn tí ọmọ jáde lára rẹ̀ náà ni yóò mú débi ìbàdí ìdajì ara rẹ̀ ẹlòmíì oògùn rẹ̀ sì ni yóò mú débi ọrùn tí pé òun obi ẹni pé ó wà nínú odò tó kún dẹnu rẹ̀ tí ó di ẹnu rẹ̀ tí ó di ọrùn yàn yẹn ni pé látara kí ni oògùn tí ó máa bọ́ lára yàn ẹni pé bí yẹn bá ṣe lè ṣe iṣẹ́ ẹbí tó náà ni oògùn yẹn ló ṣe bọ́ lára rẹ̀ tó bí yẹn bá yẹ ṣe ní iṣẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó bẹ́ẹ̀ náà ni ogun yìí ni ó ṣe ní ṣókí ni ò sí ní ma ní fitina sọjọ́ yìí kìí ṣe ọjọ́ tí mùsùlùmí tí ó gbọdọ̀ fi ṣeré nínú àwọn ọjọ́ tó pé èèyàn máa ní ìrankan rẹ̀ kí ọlọ́run ó ṣàjẹ́ kí n pàdé rẹ̀ nírọ̀rùn kí wá sí pé ọlọ́njẹ pàdé rẹ̀ nírọ̀rùn bóyẹ̀ ni pé wọ́n á múra sí iṣẹ́ olóore ṣékù tó mú ẹ̀rí mi wá ẹni pé ṣékù wọn lọ́dọ̀ wábí ọlẹ́ rahmatullah nípa pé ọlọ́wọ́ bó gbé adìde wọn ni wà qawluhu ta'ala wallahu anbatakum min al-ardi nabata ikhraja wọ́n ní pé ọlọ́wọ́n bá ní wallahu anbatakum olúwa bá ní èmi ni mo dáyín minal ardi láti nù lẹ́lẹ̀ nabata ní dídá ní kí mo jí kẹ́ òhù bí ẹ pé yẹn òhù Allahu akbar yẹni pé ọ dá ọmọ ènìyàn láti nù lẹ́lẹ̀ níbi iná ayá yìí òun náà ń rí bá bàbá ńlá wa nábì Ádámù ni wípé láti nù lẹ́lẹ̀ òun ti dá òun dá bí ẹni pé irúgbìn ń hù ni nabata ní dídá lẹ́yìn ìgbà tó ń da yín tán thumma yu'idukum fiha níwà tó da yín padà sínú ilẹ̀ náà ní pé lẹ́yìn ìgbà tá a bá kú inú ilẹ̀ náà ni òǹkàlùkù tó ń lọ wa yukhrijukum ikhraja ọlọ́ni lẹ́yìn ìgbà náà bá tún wá gbé yín dìde ní ìgbédìde gan ó túmọ̀ sí pé Allah subhanahu wa ta'ala ìgbà tó dá tó kádàrá náà ni ìyẹn túmọ̀ sí ká ní ọjẹ́ ah, ni ọlọ́run torí ń bẹ nù àdámọ́ èdè yorùbá tó bá dẹ́nì kan tó bá ní ah, ó sì kú aláya kọ́lá kò sùn lẹ́lẹ̀ àbámọ́ <laughs> wọ́n ní ah, ẹni ọlọ́run nù bẹ́ẹ̀ sì nígbà mí kọ́ra ẹ̀ ń túmọ̀ ọ̀tọ̀ ọlọ́run ẹni tí ilé ọ̀bá gbà tí ò nínú lẹ̀ gbé so ẹwà nẹ́bí sallallahu alaihi wasallam inú lẹ́la sallallahu alaihi wasallam wà gbogbo àwọn Abubakar Siddiq Umar ibn Khattab gbogbo wọn inú lẹ́lẹ̀ ni wọ́n wà ilẹ̀lẹ̀ ni wà kódà ìkẹ́ṣẹ̀ láàrin síkọ̀ ayé anábì sallallahu alaihi wasallam tí pé yahudi lẹ́ni yẹn ó islam ó tún yàtọ̀ lóhun tó gba islam wọn ṣe islam mọ́ sọ wá jẹ́ ni tó ma nǹkan kọ anábì sallallahu alaihi wasallam wá ń fún ní nǹkan kan bá wọn kọ wá tí wáyé bá ti dé òun náà máa ń kọ́ tí bó ṣe di pé lóhun ṣe islam mọ́ lónìí bá lọlé ń sọ káàkiri pé òun lòun ń kọ́ anábì so ìgbà tó yá kò pẹ́ ló fi di pé ẹ̀mí rẹ̀ bọ́ ọba kú bọ́sí ń sin ilẹ̀ ń ti jáde gbàtọ́ yá náà pé àbí àwọn mùsùlùmí àbáwọn náà wọ́n ń sàbúrú fárákùnrin yìí ni àbáwọn náà fẹ́ kí wọ́n fẹ́ kábúrú ṣe ni pé kò ní rí lẹ́lẹ́sùn àwọn alọ́lẹ̀ gbé lọ jìnà ni ah wọ́n pẹ̀ ẹ̀jẹ́ ká fi ilé yìí kalẹ̀ ayé kò ní sùn lẹ́lẹ́nu ni pé kíyàn mọ́ sùn lẹ́lẹ̀ kì í ṣàpẹrẹ rí yẹn kan á rí mọ́lẹ̀ kan nílẹ̀ ilẹ̀ gbé jáde àbí àti ẹ̀rí mọ́nù lẹ́lẹ̀ kì ṣe àpẹrẹ pé yàn jẹ́ ẹni rí bóyá ni pé ńgbà mí gan ọmọ ń jẹ́ ìkànfisí pé àbí iṣẹ́ búkan bẹ́ lọ́wọ́ ẹ̀tọ́ lágbára ni náà ọlọ́wọ́ bá nínú lẹ́lẹ́ láti dá yín bákan náà lẹ́lẹ́ láti dá yín padà sí bákan náà lẹ́lẹ́ látọ̀ ti mú yín jáde sheikh wa ni wa ba'idal ba'fi muhasabun wa mujziyuna bi a'malihim lára nǹkan tó tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́ bá gbé oníkálukú dìde tán muhasabun ọlọ́wọ́ bá wá ṣe ìṣirò ẹnìkọ̀ọ̀kan wá wa mugziyun ọlọ́wọ́n ọba yóò fún oníkálukú ní ẹ̀san bí amalihim lórí iṣẹ́ tó bá ṣe ẹ̀ríkọ́tà bá ń sọ pé muhasabun ọlọ́wọ́n ọba ó ṣe ìṣirò oníkálukú wa ìṣirò sẹ́ ọmọ ènìyàn gbọ́dọ̀ ní iyèméjì lílu rẹ o ike sọlọ́wọ́ bó ṣe sírò wa àbí kò ní ṣe sírò ṣe ń kálukú wa bó ṣe lè wò kọ́ mọ́ bó ṣe lè wò kó kéré tó bó ṣe lè wò kọ́ pọ̀ tó gbogbo ẹ̀yányán náà lè yọ bá wájú ọlọ́wọ́n bá kọ́dọ̀ àkè tó ṣe pé wọ́yá ìṣirò lásán àbá nínú tíra wa kọ́dọ̀ mi nìyọ́ mọ̀ sọ pé ma li hadhal kitab la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha ọmọ nìyọ́ mọ̀ ní à irú tíra wo rè irú ìṣirò wo ni irú irú irú accountability wo leléyìí ẹ irú irú irú irú irú àti tó tóbi nínú iṣẹ́ tí yẹn ṣe kò tí ẹ̀ fílẹ̀ láláìkọ́ illa ahsaha gbogbo ẹ̀ náà lọ́kọ̀ yìí ó túnmọ̀ sí pé Allah subhanahu wa ta'ala yóò ṣèṣirò nkálukú wa ń ta bá ṣe nkálukú ọlọ́run ọmọ yóò jìkú nkálukú rí náà lọ́wọ́ máa ń sọ̀rọ̀ kúránì kí fa amma àwọn òṣùwọ̀n rẹ̀ ìṣẹ̀rẹ̀ wa kún kẹ́kẹ́ ó wúwo olúwa ní fahuwa fi 'ishatin radiyah ènìyàn yóò wà nínú sẹ̀mí tọ́lọ́wọ́n bá máa yọnu sí sólẹ́yìn túmọ̀ sí pé ìyẹn ó ṣèṣirò ṣẹ́ wọ́n ní wà máa ma ní kọfàtí ma wá zínú wà mẹ́rin tí ń wú he ọlọ́run kó ṣàánú o so ọlọ́run o ọlọ́run kó níbi ìyá ọba so mùsùlùmí ọ gbọdọ ní kan lérí iṣẹ́ olóore ó gbọ́dọ̀ ní ìkólé kan pé báwo ní ṣe ríṣẹ́ rí sí báwo ni aburú ṣe jìnnà sí mi ṣùgbọ́n gbọ́dọ̀ ní iṣẹ́ ni mi kódà nínú yẹn ìyẹn ní ìgbàgbọ́ ipe ọba yọ wọ́n gbé skéèlì kalẹ̀ ni wọ́n fi wọ́n kọ́dà náà bí oróyìn skéèlì yẹn pé yóò ní ọwọ́ láwọ́ kẹfẹ̀tàn yóò ní ọwọ́ méjì ọwọ́ méjì yẹn ni pé ibi tí wọ́n ti máa wọn yẹn tó fi sẹ́rí sí tó fi sí ni yóò ní so yẹn gbọ́dọ̀ ní iye méjì lérí ẹgbà tánábì ti sọ́hun so jẹ́ kó yé Hmm. ẹlòmí ni ọjọ́ gbìyànjú alkiyama tó bá bẹ̀rẹ̀ sí ní wọ́n sùn wọn rẹ̀ léèyàn gangan Allahu Akbar ẹni tó ṣe pé ẹ̀yin ó rí kam min bani adam ọwọ́ àwọn ọmọ anábì adam tó ṣe pé ẹ̀yin ó rí tó ṣe pé yóò sẹ́mìn tó pé yóò tóbi bàǹtì yóò tóbi yóò rẹwà yóò ga yóò ṣe gbé ẹ̀ fún ni la yazinu janaha ba'idatin inda Allahi yawm alkiyama tó ṣe pé wá gbé e sínú òṣùwọ̀n kọ́dà kò ní wọ́n sùn wọn tó ìyẹ́ ìyẹ yẹmúyẹmú aláàpàá mélòó ni yẹmúyẹmú ká tó wá ní ìyẹ rẹ̀ ọlọ́run bá ní mélòó mélòó ẹlòmí ẹwọ́ mi ènìyàn ṣe tó hmm, bẹ́mi ènìyàn bá ga ọmọ ènìyàn bó ṣe lò kọ́ mọ́ ní wéètì tó ká tẹ̀lé lágbájá pé á ah, ó ti dọkùnrin kò wá ní wéètì wéètì ọgbọ̀dọ̀ mọ́ wọn 30 35 ká tẹ̀lé lágbájá á ah, ó ti wá slender jù báyìí so anábíwá ní pé tó bá jọ́gbìn alkiyama tẹ́ bá gbé ẹlòmíì sí ibi tẹ́lòmíì ó useless lọ́dọ̀ ọlọ́run ọba eh, ọlọ́run mọ́jì ká di ẹni tí kò ní ní lárí lọ́dọ̀ ọlọ́run àmọ́ iṣẹ́ ẹlòmíì yóò di ẹni àbùkù ẹni yẹ̀yẹ́ lọ́dọ̀ ọlọ́run débi pé tó bá ní ẹ wá fi ìyẹ́ ìyàmùyàmù jẹ̀nà ọba ríndọ̀ ìyẹ́ ìyàmùyàmù ẹ wá fi wọn lágbájáwò kò ní gbé tó ìyàmùyàmù lọ́dọ̀ ọlọ́run ọba sí ọlọ́run ọba rẹ̀ nígbà tó fi ń ṣẹ̀mí láyé tọ́ ṣéèkì ní wà ba'da al-ba'th alẹ́yìn ìgbà tán bá gbé wa dìde tán muhasabun àwọn ọmọ ènìyàn máa ṣèṣirò sẹ́ wọn wà mujziyun á ṣan wọn lẹ́san bí a'malihim lórí iṣẹ́ tó bá ṣe kí ni tó mẹ́sàn tá san wọn òun náà ni pé tó bá ń jẹ́ ọmọ àlùjànnà ọlọ́run bá ní kọ́ wà àlùjànnà ẹni tó bá jẹ́ ọmọ náà ọlọ́run bọ́ san lẹ́san iná ìjìyà rẹ̀ sheikh eh, muhammed ibn abdullahi alayhi rahmatullah gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé àní ṣe sí wọn ṣe pé yìí tán ń lò náà nìyẹn pẹ̀lú tíra yìí tán bá ti sọ̀rọ̀ kan wọn ní sọlá láì ní mẹ́rin wa ńgbà tán sọ̀rọ̀ ìgbéǹde àti ìṣirò sẹ́ wọ́n ní àti ìṣẹ̀san wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ dalil ẹ̀rí ọ̀rọ̀ yìí qawluhu ta'ala ọlọ́pàá tó lára ga sọ báyìí pé walillahi ma fi samawati wa ma fil ard olúwa ní èmi ni mo ní gbogbo nǹkan tó ń bẹ ní sánmà ìkápá èmi ọlọ́run ọba ní títí mi ni wa ma fil ardi àti nǹkan tó ń bẹ lórílẹ̀ ayé títọ́ ọlọ́run ọba ní gbogbo nǹkan tó bá wò pé o ní títọ́ ọlọ́run ọba ní torí pé bíbẹ́ ti ń bẹ lọ́wọ́ rẹ̀ yẹn kò lè bẹ lọ́wọ́ rẹ̀ lọ láéláé tó bá ṣe pé ipò bá ní bó ṣe lé kíkọ́ ní bó ṣe lé lọ́ba kọ́ ní bó ṣe mọ́tò lọ rà ni ó eh, wà oh, oh, oh, mahduda wa muhaddada ẹni kí ó lásìkò òpin ẹ̀ kó fi ọgọ́rùn ọdún lò tó wáyé bọ́ lọ́wọ́ rẹ̀ tún di tẹlòmí lẹ́yìn ìgbà tí bá ń bọ́ tí bá ń bọ́ tí bá ń bọ́ gbogbo ẹ̀ pátápátá padà di ti Ọlọ́run Ọba tí pẹ̀lú ọba ló ní gbogbo èèyàn yán ọmọ ènìyàn kan ní temporarily ní ẹkẹ fúngbà díẹ̀ ni so kò yẹ wọ́n jẹ́ kúmọ̀ yíyàn náà ẹ̀rí pé bí ọba ló wà lórí ipò kan

gbogbo ẹ̀ ló ní àsìkò ọlọ́run ní mi ni mo ní tí ń bẹ ní sánmà tí ó ń gẹ́gẹ́ ní akíkẹta ni so wà mẹ́fẹ́ àrùn gbogbo tí ń bẹ lólè ayé tí ẹlẹ́yàn ní tọ́lọ́run ọba ní akíkẹta ni ẹnikẹ́ ní òdodo gẹ́gẹ́ ọlọ́run ọba ní àmọ́ gbogbo àwọn nǹkan yìí lẹ́yẹ́gìzìyà ẹ̀sẹ́ òbí máa àmìlú olúwa ní ليجزي الذين أساءوا بما عملوا ما ṣẹ̀san gbogbo تبا صبروا bá شابو تبا شيء ẹbú tán bá ṣe ẹnìkan ò ní ṣe iṣẹ́ ẹbú kó ló wọn mọ̀ jẹ́ àfi tó bá túbá àfi tó túbá lẹ́yìn náà tó tún ṣe gbogbo tí ń jẹ mọ́jẹ̀mú tútú bá wọn ẹni pé tíyàn bá túbá yẹn ó wà bó yẹn ṣe kóra kéèyàn ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́n ọba tíyàn bá ti túbá ọlọ́wọ́n bá foríjì yàn àmọ́ iṣẹ́ tíyàn ń ṣe tí wọ́n ń kìlọ̀ fúnyàn tí wọ́n ń ṣe wá sí fúnyàn tíyàn ọgbọ́n tíyàn sáà ń bá burú tíyàn lọ ní sórí ẹni yìí kò lè rí àánú ọlọ́wọ́n bá o bá jẹ́ ògbìn àkèyàmá ọlọ́wọ́n bọ́ ṣe lẹ́sàn rẹ̀ lè yẹ kí alladhina asa'u bima iṣẹ́ rẹ̀ ni wọ́n ń ṣe láyé ló bá ní máa san wọ́n ní ẹ̀san dáadáa Allahu eh iṣẹ́ Ọlọ́run ọba nílé yẹwò àdéhùn Ọlọ́run ọba náà ló fi yẹ kí ọmọ ènìyàn kó jẹ́ ẹni tí yọ jẹ́ ẹni tí ó nígbàgbọ́ sọ́nà tó sì mọ̀ tẹ̀lé àṣẹ Ọlọ́run ọba lódìdí torí pé kí ni Allah subhanahu wa ta'ala oúnjẹ kó ń yé wa ipe tí wọn bí ilé ṣe iṣẹ́ rí wọ́n sọ lẹ́sàn wá ṣiṣẹ́ ó lè tún yọ̀ǹda yẹn pé ọ́dá yìí fi yà jí ọmọ mọ́ rí kẹ́mi ẹni kí mọ́ wọlé àlùjànnà lọ́bẹ̀ tó bá sì wọ́n lọ́wọ́ lè ní pé ọkọ̀ ah, jìyà jìyà jìyà ṣẹ́ tó ṣe jìyà burú tó wù alkiyama yóò lè máa ran kan gbogbo àwọn kan tí ó ṣẹlẹ̀ nínú sàárè gbélé yìí ni ma mú yàn súnmọ́ lọ́wọ́ bá ọmọ mú yàn fi iṣẹ́ búkalẹ̀ ọmọ mú iṣẹ́ rí rọrùn fún yàn láti ṣe sàbẹ̀lọ́ subhanahu wa ta'ala kó mọ́ ṣà ṣe iṣẹ́ rí ní rọrùn fún wa láti ṣe innahu waliyyu dhalika wal qadiru alayhi wa sallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa ashabihi wa tabi'in lahum bi ihsanin subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته